Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Verily, all praise is due to Almighty Allah. It is due to Him and to Him alone. We praise Him and we seek His help and forgiveness. We seek refuge in Allah from the evil of our own selves and from the evil of our actions <coughs> and from the evil of shaitan. And, and whomsoever Allah guides, there's no one who can misguide him. And whomsoever Allah leads astray, none can guide him aright. أشهد أن لا إله إلا الله وأن لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله mo kí bàbá mi àgbà lọ́yìn bákan náà ni mo kí ẹ̀gbọ́n mi táwọn náà tún jẹ́ bàbá mi kékeré in the person of Dr. Sheikh Abdul Gafar Igbo Sheikh Sali Adenekan rọ́díẹ̀lọ́ta mo wá fi ọlá wọn mo fi kí gbogbo àwọn bàbá bàbá kan wà ń kalẹ̀ àtàwọn ṣéyìn. láti bẹ̀ mo wá kí gbogbo ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi lákòópọ̀ ká pe ara ní ọmọ ìyá ní ojú ọ̀nà ọlá ọ̀nà ọ̀la ti ẹ̀sìn Islam tí Ọlọ́run ṣàánú wa láti máa ṣe láti ara ọ̀gá wa olólùfẹ́ wa. Atata. I'm talking about our beloved Prophet Muhammad. So, ní iwájú Ọlọ́run a gbọ́dọ̀ bẹ̀rù èèyàn ẹ̀rù èèyàn náà tó bá ọ tẹ̀rẹ́ lọ́n pàápàá ní ká bẹ̀rù wọn àmọ́ ní gbogbo ẹni tó bá ti nígbàgbọ́ náà wọn lọ́hùn bóyá àwọn yẹn á kàn máa gbìyànjú ṣáá ni nídìí èyí mo kí wa kú àṣeyẹ mi mo dẹ̀ gbàdúrà pé ọlọ́run ọba kó túbọ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé láyè àti láyè rọrùn ọ̀rọ̀ mi ò ní pọ̀ púpọ̀ mo kàn máa ọ̀rọ̀ mi máa dá lórí àwọn obìnrin ju gbogbo àwa táwa níjókòó lọ gbogbo wa láṣẹ pàtàkì níwájú ọlọ́run àmọ́ ọlọ́run bá sọ pé equality anábàámu sàlám ó ṣàlàyé nínú àwọn ìwé ìtàn dáadáa fún guardian wa nípa bí àwọn obìnrin pàápàá bá ṣe wúlò gẹ́gẹ́ bí àwọn ọkùnrin náà bọ́ ṣe wúlò equality anabi muhammad sallam ó wà lára tó ṣe intersection fún àwa obìnrin ń pé kí àwọn ọkùnrin pàápàá kí wọ́n máa pọ́n wa lé pé káwa náà ká máa pọ́n wọn lé ibi tó bá ti ń ṣípá káwa náà jẹ́ olùrànlọ́wọ́ fún wọn ìyẹn ló wá jẹ́ kí n kí wa kú oríire wípé látara nọ́bí Muhammad sallallahu alayhi wa sallam àwa wá darapọ̀ mọ́ àwọn ẹni tó gbà fún lọ́wọ́n ọba àwa lára àwọn tí wọ́n máa kà mọ́ mùsùlùmí tó bá di ọjọ́ elman kiyama ní ọlá tani ní ọlá tí tó dá sallallahu alayhi wa sallam àwa torí pé a gbà fún ànábì Muhammad tó bá gbà fún ànábì Muhammad ṣe sallallahu alayhi wa sallam ẹ̀ṣẹ̀ sallallahu alayhi wa ẹ̀ṣẹ̀ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ó ju bẹ́ẹ̀ lọ sallallahu alayhi wa sallam kí ìkẹ́ àti ìgbẹ́ lọ́wọ́ bá kó máa bá òjíṣẹ́ la Muhammad rasulillah sallallahu alayhi wa sallam fún àwa tá a wá sọ pé a gbà fún anabi Muhammad sallallahu alayhi wa sallam àwa obìnrin àwọn ọ̀nà wo ni a fi ń ṣe àpẹẹrẹ gbígbà fún anabi Muhammad sallallahu alayhi wa sallam lóòótọ́ à ń sọ ò adẹ adẹ adẹmí iná ìbáṣẹ ní kí ìkẹ́ Ọlọ́run kó máa bà àmọ́ àwa fúnra wa báwo la ṣe fẹ́ jọlá sallallahu alaihi wasallam tá à ń ṣe níwájú Ọlọ́run òun náà ni ká máa mú lílo gbogbo àwọn apẹrẹ àwòkọ́ṣe eré tá a náà bí fi lélẹ̀ fún wa gẹ́gẹ́ bí obìnrin.